This is Dawa Nigeria. Dawa Nigeria. Reviving the human bite by bite. Dawa Nigeria. Ah, eléyìí báyìí kò tọ́ bẹ́ẹ̀ kódà gbólóhùn yìí gbólóhùn kèfèrí ni ẹn tó bá sọ gbólóhùn yìí a ah, ó ti di kèfèrí kò yí báyìí nísìnyí eléyìí báyìí

pé báyìí so èdè ìsì ní ẹ̀rí pé ìpọ́nlọ́wọ́n bá ní bàbá ń gọ̀ọ̀dù yìí àwọn kèfèrí yìí ní ma ń sọ bẹ́ẹ̀ àwọn christian abẹ́ẹ̀kọ́ ni àwọn ní ma ń sọ gbólóhùn yìí so a gbọ́dọ̀ sọ́ra fún ìmọ̀ pọ́lọ́ ní bàbá ń gọ̀ọ̀dù kò sí nǹkan tí ń jẹ́ bàbá ń gọ̀ọ̀dù yóò kọ́lọ̀ bá kó ṣàánú wa